wípé ibi tó yẹ kó so wá pọ̀ ara nǹkan tó yẹ kó so àwọn mùsùlùmí pọ̀ ní pé kọ́kàn wọ́n wà kan náà ṣùgbọ́n ẹ ti rí kọ́kàn pín tí wọ́n bá fẹ́ káwọn Súfí ó bínú ń sìn àwọn ti wà lọ́nà òun nísìn àbí bá ń ṣe ń pèpè sí à ń lọ Mẹ́kà làwọn tún pèpè sí lọ́dún yìí ó káwọ́lọ̀ ọ̀bọ̀dọ̀ yẹ òpó olóhun jẹ́nu ẹ̀sìn ẹ̀sìn ní àjọ ọmọ sí ṣọ̀kan irú ìṣọ̀kan kájọ dúó lórí ẹ̀sìn bọ́lọ̀n sí fìrán nàbì ká má fi kún ká má yọ kúrò wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run torí eléyìí la fi so yín níjọ àárín gbùngbùn ẹ ní sàṣejù ẹ ní dínkù sí bá sí fìrán nàbì àwọn tí ò dínkù tí wọn ò fi kún àwọn ni jàmá òdodo wo ohun tó ń bẹ lórí rẹ o tó bá ti jẹ́ ohun tó yàtọ̀ sóró ohun tánàbì mú wa ni ó ti kú ònú sáfà àwọn mùsùlùmí o ẹ̀rí pọba tó níwá ọba sọ̀rọ̀ nípa kàábà nínú tírà rẹ̀ alápọ̀nlé wa haythu ma kuntum fawallu wujuhakum shatrah ọlọ́run gbogbo bí tẹ́ bá wà láyé ibẹ̀ ni ẹ e kọjú sí o ò lè kírun ní gbogbo àgbáńlá Saudi bí ẹ a máa ẹ̀yin kejì tínú Saudi ń bí ẹ mọ́ olè kọjú sí Kaaba mọ́ ẹ̀yin mọ́ kọjú sí Pakistan bọ́ọ̀lọ̀ wọn gbàrún yín ẹ̀yin kẹta ara kaola kí lẹ́ ń kọjú sí kíbla fún ẹ mọ́ kọjú sí Kaaba mọ́ ẹ mọ́ kọjú sí kaola yín bọ́ọ̀lọ̀ wọn bọ́ gbàṣẹ́ yín anabi madinat munawara àti betel maqdis ilé tó mọ́ jùlọ mọ́sálásí anabi suleiman ní palestine lẹ́yìn rẹ̀ tó bá di gbádàgbọ̀n wọ́n ń lọ bì kan lọ sí kíni ara ohun ta fi dá ìmọ̀ pẹ́yìn tẹ yíya dànù lórí ibi tó yẹ ká dúró sí nìyẹn tó bá pèpè pé àwọn èèyàn lọ síbi kí wọ́n lọ sí sí àjà àwọn tó bá lówó lọ́wọ́ tó bá pèpè sọ fún àwọn èèyàn tó lọ́wọ́ bá jogun àsìkí fún pé bọ́ọ̀lù tẹ́ ń lọ ń wò ní Cambridge àbí ibo lẹ́tí mọ́ ń wò àwọn ọmọ Ṣakí wọ́n ká òkú ara wọn ni tí wọ́n lọ Stanford àṣẹ bí Ṣakí rúrúurú yìí wàláì àwọn èèyàn lọ World Cup láti Ṣakí ń bí nígbà wọn rí jẹ tán tán rí mu fún yín lásìkí òfò ni wọ́n ní kẹfìrà bẹ́ẹ̀ jókòó nulé tí ń wo bọ́ọ̀lù ọwà gbákò bọ́lọ̀wò nílé bọ́ọ̀lù ọ̀daràn lórí fóònù ọ̀tá àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ súnà lọ́rùn kọ́dà àwọn tí ń gbẹnu sẹ́yìn hùn ká tó pè àwọn pleni lọ wo bọ́ọ̀lù umura ń bẹ́ńlẹ̀ lọ umura ọlọ́run foríjì ibi táwọn musulmi pèpè sí nìyẹn ẹ wá lọ Pakistan India lọ sí kíní kí lọ sọnù lọ́wọ́ ẹ̀tọ́ ló ti rí lẹ́yìn wá ń ẹni tí ìtì igi ń bẹ lójú rẹ̀ tí ń ojú ẹnìkan sọ́tán Saudi yàn tẹ́ ń pariwo iná wọn sọdún Halloween sọ́tán ẹbá iná rí gbogbo ẹ̀ lórí Facebook tàwọn tàbílìgì yẹn ti ẹ̀bùrú àtàwọn ẹ̀kọ́ wá ní sọ́tán ah Saudi ń ọdún alowi ọdún buni Islam ọdún mùsùlùmí ní mẹ́ta náà ní tòní ọjọ́ àbí ọdún júmà òun èé sì sọdún mọ́ lọ bí iṣẹ́ mọ́ lọ bí iṣẹ́ ni ti léyà àti túnú àwẹ̀ ọlọ́run ní tẹ bá kírun tán fàyídà kúdìyàtú sọ̀látù fàǹtẹ́ṣirú fil ardi tẹ bá kírun júmà tán tọ bá níṣẹ́ ti padà bí iṣẹ́ léyà lọ bọ́dọ̀ lọ bí iṣẹ́ ọdún tí wà nìyẹn alówè tí wọ́n ń ṣe ń sáà ọdún bú ni àánà bẹnu àtẹ́lù ṣùgbọ́n bí sáà ó bàjẹ́ tó yẹn sáàfiwé India àti yìí ni ìlú àbọ̀sà sẹ́yìn rí sẹ̀rí àlò ní ní Pakistan yìí bí ti Saudi ni bí wọ́n bá gbé kókè wọ́n Saudi lónìí tí wọ́n bá ra mú ọ̀bẹ̀ lórí ní dọ́là ọ̀sẹ̀ ṣé ìlú tẹ́yìn ń defend àbẹ́yìn ìkọ̀wá ní Misra yìí lọ́dà abẹ́ àbí tọ́lẹ́yìn ní kíblà míì tọ́yàtọ̀ sí kíblà wa mùsùlùmí kíblà gbogbo àwa mùsùlùmí ni Kaaba sherif. ibi tọ́lọ́n sì gbé sí ni Saudi sì mọ́ gbàgbé pé aláǹgbá tó dó lórí kùránì lọ́rọ̀ Saudi tí ń lérí sí ọ pé ò tó bẹ̀ kọ lẹ̀mí lóko mọ́ gbàgbé pé tọba lẹ̀ lóko àwọn èèyàn sọ fún ọ pé kùránì lọ nílẹ̀ lóko tọba ní aláǹgbá ni wọ́n pè àóyè sí àfọwọ́ kùránì wọ̀ tínú Saudi bá ń bí torí pé àwọn ń ṣe khidma fún súnà tó mọ́ àwọn ń polo mánàjà àwọn sálàf tínú rẹ̀ bá ń bí ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run pé lé Olúwa téèyàn ò ríbi ṣèjọ́sìn kọjá kọ́lọ́bẹ̀ Kaaba ló sì wà Kaaba Saudi ló jíjà lú ìlógún ẹnu jíjà islam lógún ni tí ò níyè méjì nù tọ́rọ òní kíblà wà gbogbo alámà wípé ibi tó yẹ kó so wá pọ̀ nìyẹn ara nǹkan tó yẹ kó so àwa mùsùlùmí pọ̀ ní pé kọ́kàn wọ́jọ wà láàyè kan náà ṣùgbọ́n ẹ ti rí kọ́kàn pín tí wọ́n bá fẹ́ káwọn Súfí ó bínú ń sìn àwọn Tìjàníyà sóyé pé káwọ́lọ̀ ọ̀dá wọ́n ti wà lọ́nà òun nìsìn àbí bá ń ṣe ń pèpè sí à ń lọ mọ́kà làwọn tún pèpè sí lọ́dún yìí ó káúlọ̀ gbọ́dọ̀ yẹ òpó olóhun jẹ́nu ẹ̀sìn ẹ̀sìn ní àjọ ọmọ sí ìṣọ̀kan irú ìṣọ̀kan táwa ń wíkọ yẹn ìṣọ̀kan kájọ dúó lórí ẹ̀sìn bọ́lọ̀ sí fi ránà bí ká má fi kún ká má yọ kúrò wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run torí eléyìí la fi so yín níjọ àárín gbùngbùn ẹ ní sàṣejù ẹ ní dínkù sí bá ṣe fẹ́ràn nàbì àwọn tí ò dínkù tún ò fi kún àwọn ni jàmá òdodo wo ohun tó ń bẹ lórí rẹ o tó bá ti jẹ́ ohun tó yàtọ̀ sóró ohun tánàbì mú wá ni ó ti kú ònú sáfà àwọn mùsùlùmí o ẹ̀rí pọ́ba tó ọba sọ̀rọ̀ nípa kàábà nínú tírà rẹ̀ alápọ̀nlé wàháìsù máa kún tún fọ́wọ́lú ojú hakùn ṣàtọ́rọ̀ ọlọ́run gbogbo bí bá wà láyé ibẹ̀ ní o ò lè ní gbogbo àgbáńlá ikọ́ lọ́wọ́n gbà kàábà Saudi ń ẹ a máa kọjú sí kárí kejì tínú Saudi ń ẹ máa lè kọjú sí kàábà mọ̀ máa kọjú sí Pakistan bọ́ọ̀lọ́wọ́n gbàrún yín kí lẹ́ ń kọjú sí kíbìlà fún ẹ má kọjú sí káàbà mẹ́ má kọjú sí káòlà yìí bọ́ọ̀lọ́ wọn bọ́ gbà sẹ́yìn wọ̀kẹ̀dálíkà sọ́láàt inú nǹkan tó sọ àwọn musulmi rẹ̀ ọ̀kan nìrún kíkí nítorí pé àwọn musulmi ó kírun wákàtí márùn ojúmọ́ àjọ kójọpọ̀ papọ̀ kí ni aka suba ń jama aka ilá ń jama aka lásàrí ń jama magribi aki ní jama àti ìṣáyì láti bẹ̀ á dára wa mọ́ wàláhì tí mùsùlùmí kan bá dé àdúgbò kan tí ó mẹ́nìkan rí tó bá yí amukun mẹ́kọ̀ọ́ lókù nísìn lọ́ra àwọn fámílì rẹ̀ yìí sáàmà pàárọ̀ àrọ̀ àdúgbò yẹn kásìkò orun kan fi tó rápálá lọ mọ́síláṣí ó rí pé ní kírun tẹ́ nìkan sá aláìbí ọká ojú yìí ọwà fámílì sí ẹwà wọ̀nyàn ládùúgbò yìí ni bùkátà rẹ̀ bíyà nìyẹn ní mọ́sílásílá mùsùlùmí ti mọ́ mọ́ ojú tuntun tọ́ dàdúgbò ọmọ alẹ́ mùsùlùmí ni wọ́n dámọ̀ mọ́sílásí ọmọ alẹ́ elétí pàtàkù ni wọ́n dámọ̀ ní mọ́sílásí ọmọ ọkọ̀ mùsùlùmí mọ́sílásí láti dámọ̀ kó ti kó dàdúgbò torí pé yọ́ lọ mọ́sílásí lọ kírun àbí kí ló kù àwọn tí ọlọ́run ọba wa ní kí ìsìláàmù kọ́mọ bẹ́nu gbáyà wọn èmi òrùpa kásùbà kẹta ní mọ́sílásí ọ̀dọ̀ níta erójú titun ìgbà tó sùn wá mi ká mọ béèrè pé ṣe ẹ bá alálejò ládùúgbò ni pé alọ́jì sótẹ́ẹ̀lì ń bẹ̀ yẹn ni wọ́n sájáde wá kírun lótẹ́ẹ̀lì mágbọ́n dojúmọ́ lájọ kírun pẹ̀lú ojú tuntun ibi tá àti mùsùlùmí ti mọ́ dára wa nà mọ́síjìdì ni àmì ìṣọ̀kan ni mọ́síláṣí jẹ́ tọ́rọ àjọ pàdéjọ kírun láti bẹ̀ dára wa mọ̀ á mọ̀ sọ̀rọ̀ tẹ́ni bákan náà á ti bẹ̀ mọ́ ohun tọ́kàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa àti lórí ọ̀rọ̀ ṣòro tẹ́nìkọ̀ọ̀kan wá ní ẹni tí máa ń lọ mọ́síláàsì àwọn ọmọ ìyá rẹ̀ ọmọ ìṣòro rẹ̀ láti bẹ̀ kìí ṣe kán kàn náà mọ́ mọ́síláàsì ká máa kírun nìkan àwọn kan láwọn ń gbìyànjú ẹn ta ní ṣe bí àwọn láwọn bá wà ládùúgbò kan gbogbo ẹni tí ó kírun làwọn máa ń lọ yọjú sí bẹ́ẹ̀ ni òdodo ni ẹ try ẹ try ẹ àyè yẹn ṣàbòsí ẹ mọ́ ń gbìyànjú èèyàn ṣùgbọ́n èèyàn mélòó ẹ ti bá gbọ́ bùkátà rẹ̀

ṣùgbọ́n àwọn tá àmọ́ mójútó ní mọ́síláṣí àdúgbò nìyẹn yàtọ̀ sí pàmọ́ béèrè àwọn tí ò wá kírun iṣẹ́ ìmáàmù ní kọ́mọ̀ pé lágbájá rí tójọ́ méjìjọ́ mẹ́ta mo sọ kán tó ṣẹlẹ̀ sí mi gangan fúnra mi mọ́sídì kan bẹ̀lẹ́gbẹ̀ẹ́ lé ìkan ládùúgbò wa bàbá ọmọkùnrin gangan ní máàmù bẹ̀ mọ́síláṣí yẹn dẹ̀ jìnà sọ́dọ̀ ti tèmi bẹ̀ tọ́dọ̀ mi ni mo hàn kírun always ìmú mo fẹ́ bí pé akílẹ̀ ètò ìkírun lẹ́yìn bàbá bẹ̀t mo ń wò pé ó tì mí lójú báyìí kankan i know èmi ò rí lérògbà ń bí péjọ́ méjì ní ìfiri lórí lójú mi pé kò lè jù jẹta àbí masjid mo kàn rí lẹ́gbẹ̀ẹ́ àwọn kan ló jókòó kíní tí wọ́n máa fi rìn méjì yẹn ní fi rìn kíní yẹn mo wá mọ́tò kọjá máa wò pé ẹni yọ́dà rí pé irin ló kó sọ́dọ̀ mọ́nà lágbájó ní à kí mo ní mọ́ bínú kí ló ṣẹlẹ̀ ọlọ́sẹ̀ kẹta ní tí mo ti kán ọ̀sẹ̀ kẹta ó ní ẹ bí i last week program tẹ́mi máa ń eh, Saturday Sunday yí fẹ́ máa ń kó sí mi lẹ́nu báyìí mi tọ́ láìkẹ̀ ọ̀rọ̀ dé yóò jókòó tí ó tún fẹ́ kó sí mi lẹ́nu báyìí mo rò pé last week ájọ́ ríra ní last week ni ọ̀sẹ̀ kẹta ní tí ń tí ń lọ ọ̀sẹ̀ kẹrin tóun ti kán lẹ́sẹ̀ mo á bẹ̀ pé dákun torí Ọlọ́run má bínú adé mazid máa sọ fún àjàmọ́ ọmọ ẹni báyìí báyìí tí wọ́n ń kírun ń bí ṣe gbọ́ pọ́ kán lẹ́sẹ̀ àwọn èèyàn ni ẹmọ́ ah, gbọ́ ní ti ẹmọ́ ń jókòó mẹ́ ǹjẹ́ ẹ Islam fẹ́ ká mọ ṣe bíi pé ọ̀rọ̀ ẹnìkan ọ̀kan wá anábì kọ́ àwọn sàábẹ́ lẹ́kọ̀ọ́ obìnrin tí máa ń wọ̀ sínú mọ́ṣáláṣí anábì tó jẹ́yàn dúdú sàdédé lànábì ò rí mọ́ lànábì wá béèrè pé arábìnrin tí máa ń kájọ síbẹ̀ yẹn ń kọ́ wọ́n ní ẹ̀ ó ti kú àdìsìn ẹkú wà ńlẹ̀ wọ́n ló ti kú anábì ní ó kú oníyẹn èèyàn lẹ́sọ́ lẹ́sìn tí wọ́n jágán bẹ́yẹn ẹ̀ wọ́n lílé tí ò níran ẹ̀ ta lọ́mọ kókó rẹ̀ anábì ah, ní sẹ́ kírun sílá ẹ̀ wọ́n lákan sí ni ó anábì ya subhanallah ọyẹ mọ̀ sún bí sàárì rẹ̀ wọ́n tọ́ka sàárì rẹ̀ fánábì anábì ní ọyẹ tó sáfù wọ́n wá kírun sí sàárì rẹ̀ la anábì jẹ́ kí wọ́n mọ pàtàkì ohun tá à ń pè ní òkúwà islam tọmọ ìyá yín tí ó fi kú báyìí ọmọ ìyá lórí dáadáa ni ó lẹ́yìn náà lànàbí wà ní ẹ̀rí sàárè òkùnkùn ní irun tá a máa ń kí fún àwọn òkú yẹn ní máa ń fún wọn ara ojúṣe ni pé mọ́sálásí jẹ́bi tá ti mọ dára wa mọ̀ ọ́ jẹ́bi tá ti mọ ọmọ bùkátà téèyàn ni. ẹ mọ sọ̀rọ̀ kan náà lọ́dọ̀ wa sàídì nìkan sọ pé ẹ wo imam ní wo bùkátà àwọn yẹn láàmú ọgbọ́ èmi náà ní tèmi ni ọlọ́run fún àwọn èèyàn ńlá kẹwàá alájì wá bí ní ọlọ́run níjọba jẹ bí ọba mo wá gbà lọ́wọ́ rẹ̀ pé gbà fún ilé nígbà tí èsì mo ní mo fẹ́ gbà àbí tó bá jẹ́ pé bọ́lọ́run ṣe ṣe wọ́n inú christian lọ́lọ́run lọ fún sáàmọ̀ mọ́ garan owó lókèrè ni àbí àwọn tó ga láàrin wa ara ohun tó jójú ṣe wọn ni àwọn lè má gbọ́ ẹni tí nǹkan ṣe lè má ráyè dọ́dọ̀ wọn àtàsúnmọ́ pẹ́lápẹ́ alájì oní lágbájá ní ṣòro